tíra mọ́díábù mọ́ mọ̀lìkì tó fọ́gbọ́n ayọ́ga tó fọ́ wẹ́lẹ́wẹ́lẹ́ pé tó o bá ṣe léyìí lórí irun rẹ ó ṣe sùjúdù sáwí ó ṣe sùjúdù kọ̀bùlì tó o bá ṣe léyìí ó ṣe sùjúdù bàdí tó o bá ṣe léyìí o lè ṣe ìkéyìí inú méjèèjì láti fi tánràn rẹ òní tíra akadọ́rọ̀ tíra akadọ́rọ̀ àáfàá tó ṣe ọ lọ based on principle kan tí principle yẹn kò wà generally accepted kò wà generally accepted táwọn àáfàá fọ àwọn àáfàá mìíràn wọ́n fọ ti principle náà kí ni principle náà ni pé ó ní manzada yesjudu bada salam wàmà nàkọsọ yasjudu kọbílà sàlà ẹni tó bá lérun kún yóò ṣe bàdí tó fi hàn pé ó lékún nù ẹni tó bá dírun kù yóò ṣe kọbùlé tó fi hàn pé ó dínkù nìyẹn làáfà wa bẹ̀rẹ̀ sí ní máa mú àwọn aspect kọ̀ọ̀kan wá pé irú eléyìí àdínkù run ni kọbùlé ni ó ṣe irú eléyìí àlékún run ni bàdí ni ó ṣe along the line ọ̀rọ̀ padà wá di ẹsẹ̀ télọ̀ tí ń rán sọ nígbà tó di pé àwọn instances pé ó dìrun kù ó lérun kú tó papọ̀ nígbà tí instances yìí ó ti ó ti ó ti sọ àwọn instances of àlékún pé ní ìsìn bí kò kí rákà mẹ́ta lásùnbà dípò rákà méjì bíi kó o tún bíi kó tún fi súrà lé fatia níbi raka kẹta àti kẹrin bíi kó o jókòó àtàhíyà lórí raka àkọ́kọ́ ó sọ àwọn instances àlékún ó tún wá sọ àwọn instances àdínkù wọ́n tún wá mú instances wá fún ẹnìkan tó kí raka mẹ́ta dípò raka méjì tí ó tún wá ké súrà lé fatia níbi ìrákà alákọ̀ọ́kọ́ sẹ̀gbárin yẹn yé so ìṣẹ̀lẹ̀ àlékún ó ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ àdínkù ó ṣẹlẹ̀ àfàwa ni òun gbọ́lá fún kọ̀bùlì lórí ìbàdí irú ẹni bẹ́ẹ̀ kó ṣe kọ̀bùlì àwọn àfàá ní kí ni gbogbo wàhálà yìí o torí pé gbogbo àlàyé tí bàbá yẹn ṣe kọ́ ló ń lẹ́sàn-án rẹ̀ ọ̀sẹ̀ àórí ni o tó fi mọ gúrùpù àlékún tó fi mọ gúrùpù àdínkù tó tún fi mọ gúrùpù mix mixed mixed situation bàbá bàbá náà kò lè tó báyìí going by the hadith olérùnkù ni o odírùnkù ni o ṣe tó ọdún méjèèjì ntọ́ important ni wípé irú kí ló dínkù tó kò ṣe ìtanràn irú kí ló lékún tọwọ́ kó o ṣe ìtanràn nítorí pé kì í ṣe gbogbo ohun tó bá jẹ́ àlékún ló máa bí ìtanràn sùjúdù sáwí kì í sì ṣe gbogbo tó bá jẹ́ àdínkù ló máa bí sùjúdù sáwí wọ́n níyẹn ló wà important bí àpẹẹrẹ ní ìsìn bí àpẹẹrẹ ẹnìkan fẹ́ kírun orúkú tán tàbí lórí ìrùkú rẹ̀ bí àpẹẹrẹ ohun tó kọ́mọ̀ ni wípé a ṣe subhana rabbiyal azim lẹ́ẹ̀mẹ́ta lórí ìrùkú òun bá ṣe twenty só lérùnkún nù àwọn afáàní no kò lérùnkún kò lé ìrùnkún kódà kò sí pé twenty ló ṣe kò lérùnkún àpẹẹrẹ mi tún rèé tabakú ní rúkú a sọ pé sẹ́mi allahu liman hamida rabbana walakal hamd àti imam àti ròyìn ok ní madhab má maliki rabbana walakal hamd ni wọ́n fẹ́ kí ròyìn ó ṣe wọn ò ránṣẹ́ kó ṣe sẹ́mi liman hamida o wọ́n wá sọ fún wọn pé tọ́ba wá ṣe sẹ́mi allahu liman hamida ńkọ́ sọdaràn àwọn àfààní kọ̀dá nǹkan kan lọ́rùn. àpẹẹrẹ mi tún rè tabako orúkú yẹn náà sẹmi aláwọ lè mọ ní amida rọba náà wà lákàrí hamdu ńgbà tó ń tì yẹn ó bó ku fẹ́ kó orúkú kó orúkú ọba ní Allahu ọba pé ah no it is sẹmi aláwọ lè mọ amida ọba tó sẹmi aláwọ mọ ọba tó fi lé aláwọ kọkọ si yẹn sa káǹtì ẹ pé ó lérò kún no. agasi wípé ntọ́ wà important ni pé kọ́ ọ mọ kí ni ọ wọ ìlérunkún kí ló sì wọ ìdérunkù kódà wọ́n tún dìbẹ́tì iṣu pé rákà ẹ̀kẹta rákà ẹlẹ́ẹ̀kẹrin táì fi súrà lé tọba tó fi lé ńkọ́ ní madhab mọ́ mọ̀lìkì òlérunkún lọ́dọ̀ gbogbo àǹfà yòókù wọ́n ní no òlérunkún ohun tánàbí dùn ní mọ́ ni pé kì í ké súrà lè fàtíà níbi rákà kẹta àti rákà ẹ̀kẹrin a máa ké lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò sì ṣètọ́ràn rẹ̀ ó túmọ̀ sí pé kì í ṣọ̀ràn bákan náà wọ́n tún dìbẹ́tì iṣu pé ìrun tá a máa ń ké òkè ìrun tá a máa ń ké jẹ́jẹ́ ṣọ̀ràn ni ó fẹ́ kí àsùnbà ó yẹ kó o ké òkè ni ó ké fati àjẹjẹ iye wa sọ pé ah àsùnbà mo mọ̀ ń kì í ó bá tún yà ń gbé òkè lọ wọ́n ní ṣé pé òkè jẹ́ẹ́jẹ́ yẹn sọ ti dáná wọ́n lọ dá nǹkan kan nú ọ̀ràn wọ́n torí pé àníbí àmọ́ ké ìrun ọ̀sán gbà míì sókè táwọn sọ àbàgò sì máa gbọ́ tí ó sì ní ṣe ìtanràn fún wọn ní but ẹni tó ké fati àparí ní jẹ́ẹ́jẹ́ tó rántí pé ó yẹ kó òun òkè òkè ní lọ́ba tuntun míì ké lọ́sẹ̀ wà dá ọ̀ràn ó ti ké fati àtàn ó ti complete yẹ. Yeah iye wa sọ pé ah, ọmọ yẹ kí n kí ó kè ní lọ́ba ní yẹ ah, wọ́gi léyìn jàre ọba tó sẹ́yìn bẹ̀rẹ̀ fáti àmì òun ló dá ọ̀ràn ọ̀ràn wọn ló dá fatia ò gbọ́dọ̀ pé méjì lórí rákà kan ipò dandan sì ni fatia wà lórí irun tó o bá ti wá lé dandan kún ó sì tanràn fún un sọ ti yé báwọn àpẹẹrẹ mi tún rèé ojoko raka ni níyẹ bá sọ pé ah ìkan mo tíì kì lọ́ba tó fò dìde ìjókòó tó rárá jóun so ti dáràn nu wọn lọ dá nǹkan kan wọn nítorí pé ńgbà náà dàgbà sára òun náà àkọ́kọ́ máa sinmi tó ti kí raka àkọ́kọ́ nígbà tó wà ní tó wà ó ń kí rákà kan tán báyìí ó ń dìde lọ ní straight but later nígbèsí ayé rẹ̀ tó bá kí rákà àkọ́kọ́ tán yóò kọ́ jókòó yóò ṣe wá dìde so ọ̀daràn ṣùgbọ́n tó dáràn bẹ́ẹ̀ lẹ́ni tó jókòó yẹn tó ka àtàhíyà súnátù muhakada ni àtàhíyà dandan ni àtàhíyà kì í ṣe ààyè rẹ̀ ló ti kà á nígbà náà ló ṣe dáràn àmọ́ tó kàn jókòó lásán tó ké nǹkan kan tó kàn ń sinmi pàápàá jùlọ aláìsàn pàápàá jùlọ olóyún ok pàápàá jùlọ mo pè é o ìwọ tó pàápàá jùlọ náà kò yọ ọ lẹ o o lóyún o sì síìkì o lè mọ̀ọ́mọ̀ jókòó kó kọ́kọ́ sinmi díẹ̀ kó o sì wá dìde ọ̀daràn kankan so àwọn ohun tá a gbọ́dọ̀ mọ̀ nípa sùjúdù sáwí one kò síyàtọ̀ láàrin kọ̀bùlì àti bàdí two kí ni nǹkan náà tó ṣe tó fi sọ pé ọ̀daràn tó fẹ́ tán mo tún rántí kéèsì kan nísìn irun ọ̀ràn yẹn fasọ́sì irun náfìlà orí irun ọ̀ràn yẹn ní sùjúdù sáwí ti common kọ̀kọ́ mọ̀ níbi ti náfìlà bí àpẹẹrẹ ní ìsìn dandan ni ká fi súrà lè fatia lórí raka àkọ́kọ́ àti raka ẹlẹ́ẹ̀kejì lórí ìrun ọ̀ràn yẹn wa àbí ní ti náfìlà ohun tó ọmọ ṣe ni pé fatia nìkan lọmọ ké lórí ọ̀pá àrùn rẹ̀ ọwọ́ àdọ́jọ́ kan bóyá nù rẹ̀ dùn ni o bóyá ìyàwó rẹ̀ gúnyán fún ọ ni o ọ̀jẹ̀yàn yóò <laughs> ọmọ náà le ọkàn yẹn wá balẹ̀ bó ṣe kí fati àtàn lọ́ba mẹ́nu lé bá náfìlà iye rẹ̀ wá sọ pé ah náfìlà mo mọ̀ akbar ọba yà rúkú sọ báwọn wulẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni. wulẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo nọ́fìlà tó ń yàn pẹ̀lú fatia only ogewọ́kúrú ni wọ́n fẹ́ kó o máa fi súrà lé fatia istibaban. wọ́n fẹ́ fún ọ ìwọ ló ṣe ń gbọ́ ọlọ́run wá pé kọ́kàn rẹ ó balẹ̀ báyìí nísìnyí ẹ̀ tí gbogbo tó ń wá tọ́ tí ọ lọ́wọ́ tán tọ́wá di alùlì mọ́sídìí tọ́wá ń pẹ́ kánrin kése nínú mọ́sálásí ọwọ́ afẹ́yàn náfìlà fi súrà tó bá wù ọ́ lé mọ̀nàkà yìí ọ̀dà nǹkan kan nu ọ̀ràn ok àpẹẹrẹ kan nu àpẹẹrẹ mi tún rè lórí náfìlà ó kí rákà méjì tán ó yẹ kó o ṣe àtàhíyà tá a máa fi tá a máa fi ẹ́ǹdì rákà méjì méjì lọ́ọ̀ bá ṣe lọ́ba tún dìde ṣíláka ẹlẹ́kẹta lórí náfìlà ok ó wá rántí pé ah mo mọ̀ tí kí ẹ̀ráka méjì ìkẹta mo mọ̀ ń kí lọ yìí ìǹtí ẹ̀ wá ṣe àtàyà ìǹsálámà kéèsì kan nu kéèsì kejì ẹni tó fẹ́ kí zuri àti asri tàbí magribi àbí ìṣáì àwọn tí ìjókòó wọn pé méjì yẹn ó wá kí ẹ̀ráka méjì tán kò jókòó àtàhíyà lọ́ba dìde sàn pé àṣìṣe tó gbé onínáfílà ló gbé ọlọ́run àyàn onínáfílà ọ̀daràn ìwọ ọlọ́run àyàn ló dáràn tọ̀ọ̀tàn torí pé ìdẹ̀kùn ní kó o kí náfílà rákà méjì ìdẹ̀kùn ní o ìdẹ̀kùn ní o kò pọn dandan o ànábì àmọ́ kí rákà mẹ́rin papọ̀. láì ní jókòó láàrin mẹ́rẹ̀ẹ̀rin láì ní jókòó láàrin mẹ́rẹ̀ẹ̀rin so ìjókòó ti mú ọ la right ọwọ́ akíkanjọ́ kan òòjó ọ̀daràn ṣùgbọ́n gbàkigbà tó o bá kí ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ọ̀tí dáràn so a gbọ́dọ̀ àwọn nǹkan tá a gbọ́dọ̀ sọ nìyẹn tí àwọn afa pe àkíyèsí wa sí. Si lórí ọ̀rọ̀ sùjúdù asáwí tábà wá kà á dé báàbù rẹ̀ torí pé nu Bukhari báàbù wà lọ́tọ̀ independently tó fi tírìtì àsùjúdù àsáwí ṣùgbọ́n kí ni Imam Bukhari fẹ́ lò ń bi ìṣẹ̀lẹ̀ yìí àti pé ṣé ìṣẹ̀lẹ̀ yìí sọ́tálì mọ́ tọ́pìkì tó fún un ṣe mọ́ tọ́pìkì tí ó fún àdìsí báàbùn àtàwájúhu náhàwálé kíbùlà àìsùnmọ̀ káànà àbí nínú nǹkan èèmọ̀ tí ń bẹnu sọ yìí Bukhari òní wípé lọ́pọ̀ ọgbà làwa tá láì lè rìlẹ́tì tọ́píìkì tó bá mú wá pẹ̀lú àdìsí abẹ́rẹ́ láì lè rìlẹ́tì kíni tọ́píìkì tí mọ́ Bukhari bá mú wá pẹ̀lú àdìsí tó bá mú wá sí abẹ́rẹ́ ẹ̀wọ̀n nǹkan tí mọ́ Bukhari fẹ́ yọ ló ń bi eléyìí ohun tó fẹ́ yọ ló ní wípé kódà tó o fẹ́ ṣe sùjúdù sáwí ọkọ̀ ojú kíbúlà kì í sọ̀rọ̀ pàdánù ibì kírun ọkọ̀ ojú kíbúlà níbẹ̀ nù àdìsí yìí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pé ó kírun tán pé ànábì kírun tán o ọ̀rọ̀ irun wọ́n dìbéètì ẹ̀ ohun tó ṣẹlẹ̀ nìyẹn o nígbà tó wá fẹ́ ṣe ìtanràn yẹn wọ́n wá sọ pé ó ṣe kí ni kọ̀gẹ́ sí kíbúlà nítorí fẹ́ ló ń bẹ̀ nù. so ló fi gá pé Imam Bukhari rahimahullah ìròyìn méjì níbẹ̀ lára rẹ̀ tó fi yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́gbà wa hadith ìròyìn méjì ní ń bẹ lára Imam Bukhari tó fi yàtọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹgbẹ́ rẹ̀ tàbáwọn tó tẹ̀lé lẹ́yìn nínú ìmọ̀ ẹ̀sìn ìròyìn méjọ náà ni pé muhadisu ni fakihu ni muhadisu àti fakihu ni ni Bukhari dípò kọ́ wa ṣe tíra fíkìú lọ́tọ̀ káyé mọ̀ pé tíra fíkìú lélẹ́yìí o báwọn mọ̀ mọ̀lìkì ṣe ṣe tí wọ́n ṣe àwọn tíra fíkìú ní mọ́tàbù kọ̀ọ̀kan òun wá sí ìyún tiẹ̀ nínú àdíìsì ló ti wá bíúdi fíkìú yóò wá gbé fíkìú jáde níbi tọ́pìkì yóò wá mú àdíìsì wá lábẹ́ tọ́pìkì yáà fi ọ́ lẹ̀ pé máa yanjú ẹ̀ tọ́ba pé àfa àbá ni ọ́ máa yanjú ẹ̀ so ìyẹn àka tọ́pìkì míì gbà míì yóò wá wo àdìsí abẹ́ rẹ̀ yá mọ̀ pé kí ni ìbátan tí ń bẹ láàrin tọ́píìkì yìí àti àdìsí ìyẹn ṣẹ̀ wá lọ sínú tí a ṣẹ́rí ìyẹn wà ká ṣẹ́rí lọ́tún ìyẹn ká ṣẹ́rí lọ́sì kódà àwọn afọ́nṣẹ́rí gbà mí gan àwọn gan máa ní èyí ju òye àwọn lọ àwọn ò báwọn sì lè relate tọ́píìkì yìí mọ́ àdìsí abẹ́ bí imam bukhari bọ́lọ̀ ṣe fún ní ẹ̀bùn nu unlike imam sheikh alibani rahimahullah táyé lérò pé òun náà rí bẹ́ẹ̀ àmọ́ tí ò sì rí bẹ́ẹ̀ tí ayé lérò pé ó rí bẹ́ẹ̀ àmọ́ tí ò ṣe kí tí ò rí bẹ́ẹ̀ ìdí nìyẹn tó fi ká sí pé imam alibani wọ́n mọ wọ́n mọ wọ́n mọ sọ̀rọ̀ tó yapa sí ọ̀rọ̀ àwọn àfáà yòókù torí pé ìwọ̀nba ni ma fíkì mọ màlìbá ni mọ muhadisu hánrán hánrán ni wọ́n so àwọn ibi tó bá ti wá tọ́rọ̀ bá ti wá kan fíkì tí mọ màlìbá ni bá ti wá dá sí bíi kó gbé gbági ní máa jẹ́ bíi kó gbé gbági tó bẹ́ẹ̀ gẹ́ tó ga sí wípé àáfàá kan wá dìde nínú àwọn àáfàá ọ wá lọ kọ tíà kan àkọlé tíà yẹn ni mukhalafat al-albani mukhalafat al-albani àwọn ìyapa tó ti ọ̀dọ̀ imam Alibani wa ó wá kọ one by one one by one níbi tí imam Alibani, tí ó ti mú stand kan wá tẹ pé stand yẹn gbogbo àwọn àfọ onífíkìú ọ̀tọ̀ ní stand tí wọ́n ní orí rẹ̀ òun ló wá dá wàhálà lẹ̀ sáàrin àwọn ọ̀dọ́ jẹ́ fún alápẹ̀rẹ̀ ẹrú rẹ̀ àpẹẹrẹ àkọ́kọ́ lọ́rọ̀ ẹ̀há àpẹẹrẹ àkọ́kọ́ ó ní ọ̀rọ̀ ẹ̀há ṣíṣekù àlìbá nílọ ní sítáǹdì pé ẹ̀há yìí ṣe dandan o ìwọ̀ ni o níyàgbá sí sítáǹdì àwọn onífíkìw wípé dandan lẹ̀há dandan ni ẹ̀há tọ́ọ̀ bá ṣe ẹ̀há ọ tọrọ àforíjì lórí rẹ̀ ni kèsì pọ́ fọkànbalẹ̀ wípé ṣèbí tó bá wù yàn ni kì í sọ̀rọ̀ tó bá wù ọ́ o alibade nìkan òun ló wá gbé ìròrí ń jáde wọ́n sì bí léèrè pé ìyàwó tí ẹlẹ́yà ni ọmọbìnrin ẹlẹ́yà ni ó lóun ti sọ fún yín pé ìwọ̀ fún ni so ó wọ̀ fún òun ni ṣé kò wọ̀ fún wọ. <laughs> tí wọ fún ọ nítòkù ni pé kò fèsì ọlọ́wọ̀ <laughs> fún òun ni apẹ̀rẹ̀ kan nu apẹ̀rẹ̀ míì nínú mùkàlàfáàtì Albani ó ní ọ̀rọ̀ tí àwẹ̀ súnà bá bọ́ sọ́jọ́ sábtì àgbà àbá ànígbà ìmọ̀mọ̀ alibani nìkan ló ní ànígbà wàhálà tó ṣẹlẹ̀ lọ lórí àwẹ̀ gọ́ sábtì àtọwọ́ Sheikh Albani ló ti wá kọ́lọ́mbà ní foríjì òun ló sọ pé ọ gbọ́dọ̀ gbààwẹ̀ súnà tọ́ba bọ́ sọ́jọ́ sábtì ànábì ní bọ́ọ̀bá rí nǹkan gan tọ́ọ̀bá rí nǹkan kan jẹ lọ́ọ́ jẹ èpo ogi. àwọn àfa yòókù sọ pé àfa àfa ọ̀dà tọ́ba níyàn gbọ́dọ̀ gbààwẹ̀ lọ́gẹ́ sábtì tọ́ba jẹ́ àwẹ̀ súnà sànẹ́bí ò fara mọ́ ká gbààwẹ̀ ànábì dáúdù ni sanabi ò faramọ́ ni bi tún sọ wípé àwẹ̀ dáúdù òní afdọ́dù síyàm òní àwẹ̀ tó lọ́lá jùlọ nítorí pọ́ńtìn tọ́ba ti gbàwẹ̀ ní òní ọjọ́ kejì kò ní gbàwẹ̀ ọjọ́ kẹta yóò gbàwẹ̀ ọjọ́ kẹrin kò ní gbàwẹ̀ bóò ni ààwẹ̀ dáúdò ṣe ní bọ́sọ́jọ́ sábtì wọ́n ní yẹn ń kọ́ ọ̀dà wọ́n ní tọ́wọ́ ajá sí wípé ẹ̀dá Ọ fẹ gba ààwẹ̀ nínú oṣù muharram nínú oṣù tánàbí ebi pé èèyàn tó lè gba ààwẹ̀ pọ̀ ń bẹ́ẹ̀ muharram jẹ́ kan bẹ́ẹ̀ sọ́jọ́ sábìtì kankan ò sínú muharram ni kọ́lọ́mùbá lè foríjì baba ṣe é rí ẹ̀kọ́ tẹ̀mí rí lára wa ni wọ́n o afa wa ni wọ́n o kò sí afa tí ò níbi tó kù sí o. ṣùgbọ́n pọ́blẹ́mù ibi tá a ti máa ní pọ́blẹ́mù rè tá máa ní pọ́blẹ́mù ni ẹ wo bí mọ́tò ṣe tóun bí mọ́tò ṣe tóun ṣé ẹnìkan o ti gbọ́ rí pé ẹnìkan ló ṣe iṣẹ́ gbogbo ara mọ́tò kí mọ́tò tó máa jẹ́ mọ́tò tó ti ṣẹlẹ̀ rí pé one person tàbí one factory nìkan òun ló ṣe gbogbo ohun tó wà lára mọ́tò tí mọ́tò fi ń jẹ́ mọ́tò àwọn òyìnbó gan wọn ò rí ṣe bẹ́ẹ̀ Toyota company ọ̀tọ̀ làwọn tí ń ṣe táyà rẹ̀ tí wọ́n gẹ́ subsidiary fún iléeṣẹ́ Toyota ọ̀tọ̀ ni àwọn tí wọ́n ṣe windscreen dáná gẹ́ subsidiary fún iléeṣẹ́ Toyota ọ̀tọ̀ làwọn tí ó ṣe síìtì inú ẹ̀ táwọn náà gẹ́ subsidiary yìí tí iléeṣẹ́ Toyota ń ṣe ọkọ̀ já ẹ́ńjìnì Toyota àti bọ́dì Toyota ohun tó kan àwọn nu ohun tó jẹ mọ́ irin ibẹ̀ náà sì lọ́kọ̀ ẹ́ńjìnì àti bọ́dì gbogbo àwọn peripherals yòókù bíi síìtì bíi gíláàsì bíi táyà bíi air condition bíi bátírì àwọn míì ni wọ́n ń ṣe é bọ́rọ̀ ìmọ̀ ẹ̀sìn ṣe rí nìyẹn mọ́tàn rẹ̀ jẹ́ bó ṣe rí nìyẹn o ọ̀tọ̀ ní fíkìú ọ̀tọ̀ làdísì ọ̀tọ̀ ní Quran àwọn kan jẹ́ specialist lórí àyà àápè wọn ní mufasirun wọn jẹ́ specialist lórí àyà pé àyà kan o à ń wá ojútùú rẹ̀ o kí lọ́rọ̀ mọ́ o a lọ bá àwọn mufasirun ọ̀rọ̀ tí wọ́n bá sọ òní ó gbégbó orókè jùlọ. nínú Qur'an àwọn àyà kan jẹ mọ́ fíkíù ó jẹ mọ́run ó jẹ mọ́ àwẹ̀ ó jẹ mọ́ sàkà tó o bá ka tẹ̀síìrù dọ̀túnlá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ò lè gbọ́ yé àfi kó o lọ sínú tírà fíkíù sọrí báwọn nínú Quran sẹ ayàrún bẹ́ẹ̀ ayàwẹ́ bẹ́ẹ̀ kò sí tẹ̀síìrù kan tó yanjú ọ̀rọ̀ irun kò sí tẹ̀síìrù kan tó yanjú ọ̀rọ̀ àwẹ̀ kò sí tẹ̀síìrù kan tó tó yanjú ọ̀rọ̀ hajj inú tí a fi kíw ló ti pàdé gbogbo àlàyé yẹn àwọn mufasiru wọn kàn sọ generally lórí ọ̀rọ̀ ẹni but specifically ọlọ sínú tíra fíkìw ọwọ afẹ mọ bóyá àdìsí yìí ọgbádùn tàbí kò gbádùn ọ̀nà tíkà tàbí ọ̀nà tíkà àwa lọ sínú tẹ̀síìrù ṣe mistake tàbọ̀ lọ sínú tíra fíkìw àdọ̀rì àbí àṣìwọ̀n wí ó ṣe mistake ìbọ̀lọ́ lọ ọ lọ sínú kútùbù rìjàlì kutubu rijal àwọn tíra trans àwọn àwọn ẹlẹ́gbàwá ibi tí wọ́n ti kọ ibi tí wọ́n kọ ìtàn wọn sí irú ìyàwó ni wọ́n jẹ́ inú ẹ̀ ló lọ tíra tó bá ń tírìtì sanad àti mọ́tínù ibẹ̀ ló lọ nígbà tí wọ́n bá sọ pé ọ̀rọ̀ ẹ̀sìn ṣẹlẹ̀ báyìí o ọ̀rọ̀ ẹ̀sìn kan o le wa sọmọ tafsir o le sọmọ fikiu o le sọmọ hadisi tẹ́lẹ̀ bá gbé bá àfàtọ̀ mufasiru ntọ́sọ́mọ́ ni pé o ní ansa, kọ o ní gẹ́ẹ̀tì accurate answer onífikiu ní òní fún ọ Sori gbogbo ẹ̀yẹ tẹ́ ẹ máa ń gbé àdìsí lọ́wọ́ káàkiri o tẹ́ ẹ máa ń gbé àdìsí lọ́wọ́ káàkiri àdìsí ò fún ọ. torí pé àdìsí kan ni wọ́n gbé lọ́wọ́ àdìsí kan ló gbé lọ́wọ́ onífíkìú gbogbo àdìsí tó wá nípa ọ̀rọ̀ yẹn níbẹ̀ lọ́wọ́ tiẹ̀ kó tó wá sọ fún ọ pé ìdájọ́ ọ̀rọ̀ yìí o súnà ni ìdájọ́ ọ̀rọ̀ yìí o wájibù ni pẹ̀tì gẹ̀ẹ́tì àrínbánisìn so bí ẹ gẹ́sí pé àwọn bàbá wa sheikh bunubas bíi sheikh sọ́ọ̀lù ọ̀fàìmíìn tí wọ́n bá fẹ́ fatiwa wá wọ́n wà á recognize ọ̀rọ̀ àwọn àwọn aládìísì lórí fatiwa wọn tí wọ́n bá ti á mú fún àdìsí wá àdìsí tí wọ́n fẹ́ fi pass fatiwa wọ́n á sọ pé rọ̀wá òkàdà wàsọ̀háhàwù alibani àbí wàsọ̀háhàwù tìrìmìdì wọ́n mú kọ́mẹ́ǹtì wọn wá lẹ́yìn ìyẹn wọ́n ṣe wá lu àdìsí yẹn fún dàjọ́ ẹ̀sìn ìyẹn ní ọ̀nà tó dáa jù lọ.